والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وأما الساتر فيجب أن يكون صفيقا كثيفا فإن ظهر ما تحته فهو كالعدم وإن وصف فهو مكروه انصروا نقاشوا إليك كما هو nígbà tá a máa ń ṣe sọlẹ́ à. aṣọ tá a wọ̀ tá a fi ṣe sọlẹ́ à ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó nípọn kò gbọ́dọ̀ jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ nítorí pé tí aṣọ tá a wọ̀ tó bá ti di aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ bí aláìwọṣọ iná lọ̀rọ̀ ọwọ́ jọ torí ẹ̀tẹ́wù tá a wọ̀ tó bá jẹ́wù táǹtà tara rẹ̀ rí ní tó wà nísàlẹ̀ rẹ̀ látàrí pé látàrí pé ọjà aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ irú aṣọ báwọn bí aláìwọṣọ lórí aṣọ tá a wọ̀ tọ́jú aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ táǹtà tara rẹ̀ rí nǹkan tá a wọlé lórí bí aláìwọṣọ ni wọ́n ẹni wọ́n sọ fẹ́ fẹ́ huwa mẹ́tírò tọ́sọ tá a sì wọ̀ tó bá jẹ́ aṣọ eléyìí tó ṣe pé ó ń ṣe àlàyé báwo lára tá a wọlé ti ṣe rí aṣọ tá a kó nìlá rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tátàtàrà rẹ̀ rí níta wọlé lórí oṣù gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó máa ròyìn fún wa báwo lórí kẹta wọlé ti rí. tó bá jẹ́ bẹ́ẹ̀ àsọta kórìíra rẹ̀ nínú islam islam kọ́ wa kájọ ẹni tó ti kó àmọ́ pa ìhòòhò wa mọ́ lọ́yà ń ti sọ̀rẹ́ àbá àti ẹ̀ ti sọ̀rẹ́ mùsùlùmí kò ká pé ara tiẹ̀ náà lọ́ọ́ máa fi tàwé rò nítorí tó bá jọ́ jọkùnrin àbí tó bá jóbìnrin. ìsìláàmù ọkàn gbà kíkọ́ máa síra lẹ́ka rárá o oṣù gbọ́dọ̀ máa síra lẹ́ka níwájú gbogbo èèyàn rárá níṣẹ́ ni wọ́n kàn sọ láàrin ọkọ àti ìyàwó kò sí ìhòòhò láàrin wọn ọ̀dà ìwọ àtàwọn èèyàn yòókù ńkọ́ obìnrin náà àtàwọn èèyàn kódà tó ń bá ń bẹ́ wò níbi tó ṣe pé nìkan kan ò rí ọ wọn nìkan lọ dá ríra rẹ kò ní í dáa ká pé ìhòòhò náà lọ́ máa lọ ìhòòhò náà lọ́ máa bọ̀ nínú yàrá rẹ ọwọ́ ògede pé wọn nìkan lọ wà ń bẹ̀ kó a jẹ́ sábàbí tó fi ní para mọ́ tó fi ní bora rẹ láti rí nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní ọlọ́hu àṣọkò ayé sáàyè yẹmínú ọ̀nà ọlọ́ olójó náà yẹn ló tọ́jú pé káwọn èèyàn máa tijú ẹ̀ ọkàn ní tìtorí pé wọn nìkan lọ wà níbi tó wà wàá máa rìn òhò wọn máa ti ṣe ọmọ tá tó lójú sí i báwo wá ní tó bá fẹ́ yọ sáwọn tó bá fẹ́ yọ sáwọn èèyàn o ní láti parama o ní láti gbéra rẹ jìnnà tí gbogbo nǹkan tó lè tọ́ka rẹ bí ọmọ àta nítorí pé ń ṣe ló níyì ń làwọn èèyàn fojú àpọ́nlé wọ̀ nígbà tó ọmọ arìn òwò nígbà tó ọmọ àtẹ̀sí ọmọ àta iyì wo. ìní bẹ́ẹ̀ ni tí ń sèse ọmọ ta àpọ́nlé wo ní bẹ́ẹ̀ pẹ́ni tí ò bóra rẹ̀ láti rí tètè pé ń rìn káàkiri ní ìhòòhò kátó bá dúró láti dá wa sọ wà nínú àti فإنما يناجي ربه فلينظر أحدكم كيف يناجيه لا ذلك أن تنسي صلاة تبكر تنسي صلاة أنت من الله صار جاجا وتواني واجه الله ọ̀n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ìrọ̀rùn sọ pé kò sí palẹ̀mọ́ tó dáa fún ìbánisọ̀rọ̀ jẹ́jẹ́ àlùwàlá rẹ kọjá bó ìhòhò rẹ pẹ̀lú aṣọ eléyìí tí yóò bo ara rẹ tó kàn ní jẹ́ pé wọ́n ń sọ pé ọwọ́ sọ sọ́rùn àwọn bẹ́ẹ̀ pé lódodo ìhòhò lọ wà ọ̀gbọ́dọ̀ wọ́sọ tí wọ́n máa túmọ̀ sí pé lódodo ìhòhò lọ wà ọkàn afásọ pé dára sọ́rùn lásán náà ni wọ́n ń sàlàyé aṣọ ọgbọ́dọ̀ di aṣọ tó nípa èyí tá à ní tàtàrà rẹ̀ rí nǹkan tí ń bẹ nísàlẹ̀ aṣọ bá wo síkìmọ̀ wo ní bẹ́ẹ̀ máa sọ táwọn ọgbọ́n tó wà ń bẹ̀ yóò ara wa òní sọ́dí títajà tẹran lè máa rí nítorí pé ti wa àwa lọ́nà tí ó fi já sí pé kàṣíyàtùn àríyàt wọ́n wọ sọ́sọ́rùn ṣùgbọ́n ìwòwò ni wọ́n wà lóòótọ́ aṣọ ń bẹ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n ìwòwò lọ́wà èyí náà ti máa rú ẹ̀ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ aṣọ bá wọ̀ yọ́n fún wa ń ròyìn báwo lórí wọlé ti rí eléyìí ẹ̀ sàṣọ aṣọ àwọn tó nítorí pé kí lọ fẹ́ gbà mbẹ̀ bàtọ́ bá ṣàfihàn gbogbo ara rẹ fáráyé kí lọ fẹ́ gbà mbẹ̀ nítorí fẹ́ gbà mbẹ̀ náà ni pé káwọn èèyàn kò yàn kọkàn sára sọ pé á ọmọ àtàtọ́ lánàá tẹ́tẹ́ bá sọ ọmọ àtàtà náà máa rìn wò ìfẹ́nìkan tí ó rìn wò torí pé ìhòhò ọgbà pé ká gbé pamọ́ kò sí gbogbo èèyàn láti rí ìhòhò rẹ̀ tọba afẹsẹ sọlẹ ìgbà tó jẹ ọ̀ràn yẹn jù ganan pé kò bora rẹ láti rí ọlọ́hìá anìṣẹ́máàlì sọ̀mà nínú aṣọ tí sẹ́rí akọ̀ fún wa láti wọ̀ òun náà ní ká lọ aṣọ mára dí gbogbo oríkèé wa pín alọ́sọ mára àfi wá dí gbogbo oríkèé pín. ọwọ́ ò lè jáde ẹsẹ̀ ò lè jáde nínú aṣọ yẹn tó bá fẹ́ mọ́wọ́ rẹ jáde ó gbégbá sàlẹ̀ aṣọ rẹ ni eléyìí náà ń pè ní ìṣèmàlú ọ̀sánmà ó lè jẹ́ pé aṣọ tó wọ yẹn ọwọ́ rẹ ó kíbọnú apá aṣọ kò nu apá o ti wá dáwọ́ sínú o sì ti wọṣọ sọ́rùn aṣọ tó wá wọ̀ sọ́rùn ó wá mú ọdẹ sálẹ̀ tó bá fẹ́ mọ́wọ́ jáde ọwọ́ òsè yọ lápẹ́ wò níbo ló ti yọ nísàlẹ̀ aṣọ ànábì sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa láti máa wọrú aṣọ báyìí aṣọ tó wọ̀ ọwọ́ lọ jẹ́ aṣọ tó níbi tápọ̀ gbà jáde kápọ̀ wà níbi tápá máa gbé oníbi tẹsẹ̀ ọgbà jáde kẹsẹ̀ ọwà níbi tẹsẹ̀ ẹ máa gbé èsì tí wọ́n wù aṣọ mọ́ lára láì ṣe ẹrù àgbàdo tí wọ́n fẹ́ kó túká ọwọ́ rẹ àfẹ́kọ lè jáde ẹsẹ̀ rẹ àfẹ́kọ lè jáde torí ẹ kí ni wọ́n ń pè ní ìṣèmánu sọmọ wọ́n ní wọ́n hùwà an yaltawiya fi wọn náà ní kéèyàn wé aṣọ ẹyọ kan mọ́ra rẹ̀ lára wala yakunu lahu min ayna yukhriju yadayhi illa min as-salib kó mọ́ wa níbi ká tó ti lè yọwọ́ rẹ̀ méjèèjì jáde àfi gba ìsàlẹ̀ aṣọ ìsìláàmù ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọ̀nfẹ́ kọjá pásọ wọ̀ sọ́run kò ní dí ọ lọ́nà láti lè yọwọ́ ọwọ́ ọ̀tún ni tàbí ọwọ́ sí ومن لم يجد ثوبا صلى وحده عريانا يا باراسو يا الذي في صلاة أتم ستر العورة شرط لصحة الصلاة قبل وهو ما جاء مكان إنه ما جاء مكان ذكي صلاة ولا لا فيها أو وارين كتالي تبوه هو ìhòòhò láwà àsìkò sọ láti ti tó báwo láti ṣe wọ́n ní ó sì sọ láti níwọ nìkan ní ìhòòhò tó wà ó sì sọ láti níwọ nìkan ní ìhòòhò tó wà kọ iman yàrá òwò yẹtù ó dìde dúró níbi tó ti yẹ kó dìde dúró ó rúkọ níbi tó ti yẹ kó rúkọ. ó forí kalẹ̀ níbi tó ti ẹ̀kọ́ forí kalẹ̀ àmọ́ gbogbo bó ń ṣe ń ṣe gbogbo nǹkan yìí ipò owó lọ́wà ipò pé ìhòòhò lọ́wà ọ̀rá sọ. ọ̀dà ọ̀rá sọ ṣé ó sì lọ dúró bá àwọn ó sọ sọ̀rẹ́ àbí ìgbàláyè wà wípé ńgbà tó ti o lè fi bu ara rẹ ṣùgbọ́n orí nǹkan míì tí kìí sasọ eléyìí téèyàn lè fi bọ ìhòhò rẹ̀ bí àwọn ewé eléyìí tó fẹ́ farangada gẹ́gẹ́ bí ewé igi gadu tó ń máa ń fẹ́ abẹ́wò igi míì tó tún fẹ́ jù bẹ́ẹ̀ lọ wọ́n á wọ́ ọ̀nà kan tó fi pa àwọn ewé yìí pọ̀ ó fi gbóni tó bá lè bò nínú ara rẹ̀ má pa ọkùnrin bẹ́ẹ̀ o lò láti samadì rẹ iwájú àtẹ̀yìn sọ̀rọ̀ kó dínkù ibi tó wà hóhùn lára rẹ dínkù ó ti ẹ̀rẹ́wé kankan ṣùgbọ́n orí àmà àmà yìí yìí sì tọ̀ ni wọ́n tọ̀ sí omi lọ́wọ́ lára rẹ̀ ṣé o lè mú àmà yìí kó o fi rí ara rẹ kó o fi pa gbogbo ara rẹ lọ́nà tó ṣe pé kò ní í jẹ́ kí ara rẹ kó hàn láì jẹ́ pé nǹkan kan dì níbi kó hàn sójú ẹlòmíì nígbà tó ti ra sọ eléyìí tó lè wọ̀ sọ́run àmọ́ tó lè ṣe eléyìí tó wí ọgbọ́dọ̀ sí ọgbọ́dọ̀ sí tọ́ba wa rí nǹkan kan ó ti sọ láti ní wọ́n wò bá náà ni nítorí pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a fi àkókò sí ní sọláàtì jẹ́ káwọn olùgbàgbọ́ òdodo a sì máa ń pé awwalu ma yuhasabu bihi al-'abdu yawma al-qiyamati as-salah àkọ́kọ́ nǹkan tó lọ ọkọ̀ ṣèṣirò fún yàn lórí rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah ní sọlá àìrẹ́wù kò tó o bá lẹ́wù kankan tó lè wọ̀ kò pé kọ́ mẹ́sẹ̀ sọ̀rọ̀ à fattaqullaha mastata'tu ẹ bẹ̀rù Allah ló dùn wọn bẹ́ẹ̀ ṣe lágbára mi o kàn ní nǹkan tó lè fi bu ara rẹ ni ṣùgbọ́n lágbára láti fi ṣe sọ̀rọ̀ à al-maysuru la yasqutu bil-ma'sur ntó lè ṣe ọ̀gbọ́dọ̀ pàṣẹ nítorí ètò lè ṣe ètò lè ṣe ní ìsinikẹ́ni ètò lè ṣe ní kíni kò ọrụ sọ́rùn gbàtó ò ti láṣọ tó lè fi sọ́rùn kò sí nǹkan tó burú lọ sí sọ láti rẹ nítorí pé ìntagbára rẹ ká nìsín oníkóso sọlẹ agbára rẹ ọ̀ká kò faṣọ sọ́rùn ní dúró ó dúró ní rúkúrò ó rúkúrò ní foríkalẹ̀ ó lẹ́ni tó ṣe pé kọ̀ọ̀sá sọ lọ́rùn eléyìí ni ọ̀rọ̀ tí apá kan nínú ọ̀fọ̀kọ̀há ò sọ. Abu Hanifa rahimahullah wọn sọ pé rárá o yusalli jalisan ìjókòó ni ó ti ṣe sọ̀rọ̀ à òní dìde kò sì ní rúkọ̀ òní forí kanlẹ̀ tẹ́ ń wí o yóò jókòó nítorí pé tó bá jókòó ọ̀hún wa ẹ̀sítọ̀rù lẹ̀ òní ó bò láti rí jù yàtọ̀ sí kó dìde dúró látòkè délẹ̀ kò sá sọ lọ́rùn ó tó rò kó kò sá sọ lọ́rùn ó tún forí kẹlẹ̀ kò sá sọ lọ́rùn àwọn wò pé lẹ́yìn tábùkù rẹ̀ torí rẹ̀ ìjókòó ni ó ṣe sọ̀rọ̀ à ọ̀rọ̀ táwọn alákọ̀ọ́kọ́ ńlọ lágbára jù nítorí pé ìdíje dúró nínú sọ̀rọ̀ ọ̀ràn yẹn lérò kó orígun ni ìforí kẹlẹ̀ orígun ni táwọn afọ àwọn orígun mẹ́ta lẹ̀ nítorí mẹ́jẹ̀mú tí máa jẹ́ kí sọ̀dá tọ̀ lálàáfíà tọ̀ lágbára lórí ẹ̀ tí kì í ṣe orígun kábọ̀ ìhòòhò kìí sorígun nínú sọ̀dá ṣọ́rùtún ìṣòro ti fàá tó sọ̀dá mẹ́jẹ̀mú kẹ́ni nínú àwọn mẹ́jẹ̀mú tó jẹ́ kí sọ̀dá tọ̀ lálàáfíà a sì máa yí pé tó bá tò ní rúkúnù òun náà máa yẹ lẹ́sàn-án min wojúdihi wojúdẹ̀. ويلزم من عدمه العدم لذاته وكان جزءا من الماهية oní nǹkan tó ṣe kété máa ń bẹ nǹkan bẹ tí ò bá sí kò sí nǹkan nǹkan gan ò lè jẹun láìsí sọláàtì ò lè jẹ sọláàtì láìsí dúró sanitọ́lá làásìá kò lè jẹ sọláàtì láìsí rúkúọ̀ sanitọ́lá làásìá kò lè jẹ sọláàtì láìsí foríkalẹ̀ sanitọ́lá làásìá á wà á sì torí kò ní nǹkan tí ó fi bò wòwò rẹ̀ káwá ba àwọn orígun mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ fún ọ̀gbọ́dọ̀ dúró ọ̀gbọ́dọ̀ rúkú ọ̀gbọ́dọ̀ forí kalẹ̀ nítorí pọ̀ ọba ní tó fi bo ìhòòhò rẹ̀ jókòó ní rárá o al-maysūru lā yasqutu bil-ma'sūr níta lágbára lórí ẹ̀ a ò ní bàǹtà lágbára lórí rẹ̀ jẹ́ nítorí rẹ̀ torí ẹ̀ ó dìde dúró ẹ sọ fún mi tó bá jókòó náà ṣé ìhòòhò náà ni ọ wà bí èsì ìhòòhò ìhòòhò náà ni ọ wà ẹ̀yin wá sọ pé tó bá dìde dúró kò bó láti rí tó bá rùkúrù kò bó láti rí tó bá forí kanlẹ̀ kò bó láti rí yàtọ̀ sí ọjọ́ wípé ìjókòó lọ́wà ó bó láti rí níbi ojú àwọn ẹni tó fẹ́ máa wò ó bó láti rí níbi ojú àwọn ẹni tó fẹ́ máa wò nígbà táwa sọ wípé yóò ṣe sọ láti yùn yóò dúró yóò rúpọ yóò forí kanlẹ̀ ṣé táwa náà sọ ni pé níwájú àwọn èèyàn ni ó ti dúró báwọn síwájú wọn ni ó ti rúkọ báwọn síwájú wọn ni ó ti forí kanlẹ̀ rárá àwọn náà sọ ojú kan ò ní tó níbi tó wà ojú ojú kan ò tó ọ níbi tó wà kí ló fẹ́ mú ọmọ rò kó ojú kan kò tó ọ níbi tó wà kí ló fẹ́ mú ọmọ forí kalẹ̀ gbogbo nǹkan tó ń ṣe nu sọlá náà ló sì. فإن جاءه الثوب وهو في الصلاة أنت صلاة لنيه نبابا ما صواب báwo ni ó sì bá má sọ wá táwọn náà ní wó òwò rẹ̀ ìyẹn ń ti sọ láti ní wò ẹ̀yin wá fẹ́ bá má sọ wá lórí sọ láti tọ́nà kan bẹ́tẹ́ lè gbà má sọ wá fún bẹ́ẹ̀ ní wó òwò rẹ̀ dáadáa. tẹ́lá ti débi tán wà ẹ gbọ́dọ̀ wọ́ kán ibòmí lẹ́ máa wọ̀. tẹ́bá ti rí i pé ẹ ti súnmọ́ bí tọ́ wà láìwò àtọ́kànlẹ́ ti sasọ̀lù tẹ́bá ti sasọ̀lù ọ̀wùlà ẹ̀rìn ọ̀rọ̀ oríṣi méje tí yóò bọ ìwòwò rẹ̀ yóò máa bá láti rẹ̀ lọ àbí yóò já láti rẹ̀ yóò wá bọ ìwòwò rẹ̀ yóò bẹ̀rẹ̀ sọ láti lọ́sùn qawlan ọ̀rọ̀ oríṣi méjì ṣé yọ wọ sọ lórí sọláàt àbí yọ já sọláàt yọ wọ awọsọ yọ abẹ́rẹ́ sọláàt lọ́tún ẹ̀wò lẹ́yìn wọ̀ pọ̀ mu yọ wọ sọ lórí sọláàt àbí yọ já sọláàt yọ wọ yóò tún sọláàt bẹ̀rẹ̀ ẹ̀wò ni ọ̀sán nàám yọ wọsọ lórí sọlẹ à pété wọn bá ń sìn wọ ẹnìkan lọọkan tí ń wọsọ lórí sọlẹ à ṣé yóò jọ pé ń ṣe sọlẹ àti ní àbí ń wọsọ àǹtọ̀rọ̀ àwọn olùmọ̀sọ pé ọ̀tọ́ka ti fẹ́ tí è ṣe ẹ̀yà irúṣẹ́ sọlẹ nínú sọlẹ à àyàfi títí fẹ́ àjòjì tá a fẹ́ ṣe nínú sọ̀láàtì yẹn tó bá jẹ́ kó kéré jọjọ báwo la ṣe mà kó kéré jọjọ o náà ní iṣẹ́ tó ṣe pé tí bá ń ṣe ẹni tí bá ń wò ránṣẹ́ kò ní sọ pé kò sí lórí sọ̀lá ṣébi ká wọ sọ wá ní o ń ṣe sọ̀láàtì lọ́wọ́ á má sọ ọgbẹ́ bọ́ọ̀lù lórí sọ̀láàtì ọ̀pá pọ́ọ̀tù bọ̀ ọ̀pá pọ́ọ̀tù bọ̀ pé eléyìí ò ti bẹ̀rẹ̀ sọ̀láàtì ó wí bẹ́ẹ̀ bó ni wí bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀ bọ́tí ń bá sọ láti lọ bọ́tí ìyàwó rẹ̀ ti kú létí tí ń bá sọ láti náà lọ. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim lọ́sọ̀ pé kò sí sọ láti yóò fi de bọ́tí ni méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta òní sọ pé kò sí sọ láti. nítorí pé ń bẹ́ẹ̀ nù sẹ́tò fúyẹ́ eléyìí téèyàn bá ń ṣe téèyàn bá wọ ẹni tí ń ṣe èèyàn ò ní sọ pé kò ṣe sọ̀dà ṣùgbọ́n tí wọ́n sì ní bá ti pé mẹ́ta ọgbà sùúrù ní ìsìn bọ́tìnì méjì nù méjèèjì bó dé kò pé o ti ṣe sọ̀dà àmọ́ wọ owó ọ̀pẹ kò dé ọmọ bá rẹ lọ ó sì dé o tún bá rẹ lọ o tún dé kejì lọ́ba ti pé mẹ́ta ó ṣe sùúrù bí ìgbà tó ṣe pé ó dé ìkíní àtẹ̀kejì tí irú gbàǹbá dé yóò tó di ẹlẹ́kẹta yẹsẹ kó de bọ́tìnì kíní kejì kẹta tẹ̀léra wọn torí tó bá ṣe bẹ́ẹ̀ o ti fi tẹ́ púpọ̀ nínú sọ̀lẹ́ láwọn ẹsẹ̀ tí kìí ṣe ẹ̀yà sọ̀lẹ́ ọba sọ̀lá tẹ̀jẹ̀ ọba sọ̀lá ti lọ láwọn ní bá tún tó dé lórí sọlá àtàbọ̀ ní ti láàánú ó fi lẹ́nu orí láàánú tó bá fi sí tọ̀sọ̀ kan ọdún sọ̀kan ọdún sọ̀kan ti rẹ́ mélòó ẹ̀mẹ́ta tìláwà nílẹ̀ tẹ tí ó ní ó ti mọ̀ ńlá pé gbogbo sọ̀lá tí wọ́n bá ṣe kó wọ́n ṣe pẹ̀lú láwà nílòó ẹ̀yìn sì sọ pé wíwé láwàní lórí sọ láti ọ̀dà ọ̀pọ̀ lórí kọ́ sọ̀kíní sọ̀kejì sọ̀kẹta sọ̀kẹrin ẹlòmíì láwàní rẹ̀ bí yáàdì mẹ́ẹ̀ẹ́dógún ni. sọ̀wá ló wọ̀n lè ṣe sọ láti láìwé láwàní a sọ pé àtó bọ̀rọ̀ ha nàkọ́ nǹkan tó ń sọ àdọ̀pẹ̀ ẹ̀rí wo ló ní kó a máa ṣe sọ láti láìwé láwàní ẹ̀rí wo gan ló sọ pé ọlá ti ń bẹ fún sọ láti sábà fi láwàní ṣe lórí ìṣàfihàn láwàní ṣe ó tó báyìí báyìí báyìí ó gbà ìgbésà mo rò pé yé wa ha tọ́wọ́ á ti torí eléyìí tó mọ̀ lọ sí nǹkan tí èsì ara sọ̀láàtì nínú sọ̀láàtì. torí di eléyìí á kíyèsí ike nínú sọ̀láàtì wa àwọn nǹkan tá à ń bá ń ṣe ń bẹ̀ yóò jẹ́ ìyá sọ̀láàtì ògbọ́dọ̀ jẹ́ ní tí èsì rú rẹ̀ ẹni tí ń ṣe sọ̀láàtì ní agbọ̀n ibi tó ń wá òní kọjú sí i. wọ́n bá má sọ wá tó bá ti bá má sọ wá ọ sọ̀lù ó sọ pẹ́yìndà láì wo ibi tó wà torí kọ́ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ẹni àpọ́nlé ni nítorí mo wà nípò pé kọ̀ọ̀rọ̀ wọ̀ sọ di ẹ̀tọ́ fún ọ pé kọ́ ọmọ wò ọ̀tọ́ kò yọ̀vọ́lẹ̀ àwọn jẹ̀mọ́ àti gbogbo wọn wà wò ó àwọn ni wọ́n péjọ fẹ́ ṣe sọ̀láàtì nínú òkùnkùn wọn gbọ́dọ̀ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ múlẹ̀ o mo rò pé ẹ̀ ń gẹ̀ẹ́sì nǹkan tó ṣẹlẹ̀ ń bí ẹ̀yin ò béèrè pé báwo gbogbo jẹ̀mọ́ ọ̀tá fẹ́ lọ́rùn bóyá wọ́n sùn àwọn kan kà sọ mọ́ wọn láà kó lọ́ọ́ sànù wa wọ́n di aṣọ ká mọ́ wọn lára tó fi dórí pátá gbàgbé òbí sí subhanallah subhanallah ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó sì tún lè ṣẹlẹ̀ ńgbà mí wípé bóyá rìnrìn àjò ni wọ́n wọ́n ti wà tó jọ mẹ́ta torí wọn ò rómi lórí ìrìn àjò wọn yìí wọ́n rìn títí wọ́n dé etí bèbè akéré mọ́ bó odò kan ó wá wù kálukú wọn pé káwọn fomi sára àwọn kálukú jìnnà síbi tí ẹnì kejì kẹta kẹrin wà dèpòdépò kójú wọn yóò tó ìhòòhò ara wọn ìdí tí kálukú wa gbọ́ sọ sí kò wẹ̀ àkàrà ọmọkùnrin wọn kásọkásọ ká kó asọkálukú lọ. wọ́n ń pera wọn ránṣẹ́ abdullah mbọ̀lẹ́yìn wa abdulsalam mbọ̀lẹ́yìn wa abdulkahor mbọ̀lẹ́yìn wa ibi tí mo wà náà mo wà nù lásán mà lórí bá ní nù gbogbo ara ti wà ń nù ti tí fi rìn kóra wọn kálukú wọ ọmọ ti ń ṣe à pé wọ́n ṣe sọ̀rọ̀ à lẹ́ni tó dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí màá mú náà wà wájú wọn kẹlẹ́mẹ́tòrì gẹ́gẹ́ àwọn kan la sọ lọ́rùn torí pé alẹ́ la wà àríra wa kò gbọ́dọ̀ jẹ́ lẹ́yìn lẹ́tọ́n mọ̀kànmíra gbọ́dọ̀ jẹ́ òru tí o sùpà mọ́lẹ̀ nù ẹ̀ dáadáa sẹ́kùtù sùpà bá mọ́lẹ̀ nù ẹ̀ dáadáa bí ìgbà tí iná mọ̀nàmọ́ná wà náà tàwọn eléyìí wọ́n ti sọ láti bí ìgbà tó ṣe wípé wọ́n wọ sọ́sọ́rùn. wọ́n ìǹkanu tó bọ́wò tó bá tóbi tí wọ́n wà yẹn ìmọ̀lẹ̀ wà ń bẹ̀ tàbá àdó wọ́n jìnnà síra wọn wọ́n jìnnà síra wọn wọ́n sọ ló àfúráàdà kálukó ti sọ láti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú ṣe sọ láti tẹ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé káwo ìhòòhò ọmọlàkejì wa èèwọ̀ ni kò wá sọ́nà tá a lè gbà jìnnà sí àti ṣèǹtọ́jú ìwọ̀ yìí àfi kí kálukú jìnnà síra wọn òfin ṣẹ̀rí àwa sọ pé kí wọ́n jìnnà síra wọn ní ìsìn ọ̀ràn yẹn torí pé máa láyẹ̀ tí mò tẹ́rùkọ̀lù haram ìlà bẹ̀fẹ̀lẹ̀hẹ́ fẹ̀fẹ̀lẹ̀hù wájib. nǹkan tó ṣe pé a ò ní jẹ́ni tó fi èèwọ̀ ṣíṣe sílẹ̀ àfi pẹ̀lú ká ṣe nǹkan ò ṣíṣe nǹkan ò ti dọ̀ràn yìí. èèwọ̀ ni ká wo ìhòòhò ọmọlàkejì wa. gbàtí gbogbo àwọn ṣọ́ọ̀ṣì jọ ń lọ yìí àbí sájọ wà yìí tóníkálukú ti wà níwòhùn kò sí bí wọ́n ti ṣèjọ wà lójú kan náà ti sọ̀rẹ́ à àfi kí wọ́n rí wòwò ara wọn pàápàá jùlọ òye wà. kí wọ́n láṣẹ tí ó lé wọn jìnnà sáti ṣe ń tọ́jú haramu yìí òun náà ni kí wọ́n jìnnà síra wọn ajọ́kú jíjìnnà síra wọn kọ́ ọ̀ràn àyàn ní níbí ìbá. màlá yẹ ti mú tarukul haram ilà bìfìlìhì fàfìlìhù wájú. eléyìí ń wàhálà sọlọ jòlóòsà àìjẹbẹ tó máa ń fún káwọn tún lọ jìnnàjìnnà ó tún léwu adẹ́kùn ó sèso láti níjọ lórí ìdìde dúró ní òjò kan máa rí ìhòòhò ara wọn rántẹ ìgbà tó ti jẹ́ kí wọ́n pọ̀ níbi tá a sọ pé ẹni tó sèso láti níwòhò yóò dúró yóò rúkọ yóò forí kalẹ̀ àní kò sẹ́nìkan bẹ̀ bá ti wá wà bẹ̀ nínú kíkálukọ lọ sí tiẹ̀ lọ́tọ̀ tó bá ń sọ fún abẹ́ sí ń jẹ máa bó wọn ṣe ṣe kálukọ jòkó. tó bá jẹ́ pé kò sásọ kankan lára wọn kò sí pátá gan pẹ̀lú bó la ń fẹ́ kọ́ méjèèjì ọmọ wa tá a bá jókòó nínú sọ̀rọ̀ à bó la máa ń gbọ́ wálé orí itan má orúnkún wa ìhòòhò wa lẹ́yìn wa ọmọ ìyá yín tó náà wà lẹ́gbẹ̀ẹ́ yín wà ó òye sí wa nígbà tá a jókòó yìí gbọlẹ́gbẹ̀ wọ yìí ọ̀yin méjèèjì gbọlẹ́gbẹ̀ sí ẹ sọ́mọ̀nà lórí táyínà lẹ́gbẹ̀lé àbíbọ̀.

bóyá wọ́n ń sèrànràn wọ́n ń sọ tí ò lè ṣẹlẹ̀ torí pé ìgbàjò káàárẹ̀ kan náà yéṣu kí ńgbà tó bá ṣẹlẹ̀ kan láàmú wá wá ìdájọ́ rẹ̀ ntí òfin ṣẹ̀rí àfi yàtọ̀ sí òfin ọmọ èèyàn pọ̀ gan ọ̀kan nínú rẹ̀ ni òfin là ń kà yìí o nínú òfin ti ṣẹ̀rí à nǹkan tí ò ti ṣẹlẹ̀ tọrọ nǹkan ṣẹlẹ̀ wọ́n ti wá ìdájọ́ rẹ̀ kalẹ̀ fún un níjọ́ tó bá ṣẹlẹ̀ àní sọ pé ah, ìwé òfin wa gbogbo nǹkan lọ́sọ̀kọ̀ sọ̀rọ̀ eléyìí nítorí pé kìí sọ òfin tọ́tọ́ dè yàn wá òfin tọ́tọ́ dọ̀ ọlọ́ọ̀hùn wa rẹ́ẹ̀nà làwọn sọ pé kí lọ sọ pé kò sínú Al-Qur'an kí lọ sọ pé kò sínú súnà wọ́n béèrè ó rí bọ́ àgbẹ̀ bí oṣù rẹ̀ tó àmọ́ tó bá sọ pé ah, kí lọ fẹ́ sọ pé kò sínú constitution wa ẹni tí ò sí ń bẹ pọ̀ dákúdákẹ́ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ constitution pàmpẹ́ báyìí lójú tó rí rondo báyìí tó náà lọ sọ ń pa gbogbo ẹ̀yin náà rí títẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ gbogbo àwọn adájọ́ gbogbo àwọn legislator kan wọ́n lọ péjọ constitution kọ̀kọ́ bá ṣáìdì kan ó sì lè kọ́ba rẹ̀ ṣẹ́bí nǹkan tó mìíràn rò tẹ́tẹ́ ti wé òfin ti Allah afa hukmal jahiliyyati yabghun wa man ahsanu min لقوم يوقنون أنا في وفي آية جدد كتوتي الله وليه قسين كنا àwọn òfin kan wà nù ìṣẹ̀ríà yìí tókè tó bá mọ̀ ọ́ yóò fún ọ láǹfààní àti má ìdáhùn sí nǹkan tó ṣe yìí pé o ò tí ì dúró nídìí rẹ̀ kọ káwò. à ń pè ní al-qawaid al-fiqhiyya. Al yóò fún ọ láǹfààní torí pé òfin ni tó dé nǹkan púpọ̀ tó bá ti wá ń mọ àwọn òfin ńláńlá tó dé nǹkan púpọ̀ yìí àwọn nǹkan tó wọ abẹ́ rẹ̀ yín tó bá bí ọ léèrè nípa rẹ̀ tó bá fòfin yẹn dé tó bá padà sínú tíra fẹ́ òrìkèbó ṣe wà. irú ẹ náà ni nínú man-made law ẹ̀rí táwọn náà kó bíi mẹ́jọ kan jọ láwọn nǹkan tó fẹ́ jọ bẹ́ẹ̀ lẹ́rìí táwọn lọ́ọ̀yà tán halẹ̀ lórí ẹ̀ but báwo irọ́ lásán ní tó wà ní òfin ṣẹ̀rí àkọjá bẹ́ẹ̀ tọ́ba translate àwọn òfin ẹ̀ sí English ọmọ pẹ̀ ní kankan láwọn òfin tá à ń pè ní al-qawaid al-fiqhiyya yẹn ọmọ pẹ̀ ní kankan onímọ̀ ẹ̀rọ èèyàn lọ́wọ́ tí ẹ máa fi máa ìdájọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan. tó àwọn fuqaha orí rẹ̀ ní sọ́kà ló dúró lórí. torí òfin ti Allah máa farakna fil kitabi min shay a ò fi nǹkan kan lẹ̀ láì sọ nípa rẹ̀ nínú tírà wọn. ó kàn jẹ́ pé ẹni tó mọ̀ ó lè wà ọ̀pọ̀lọpọ̀ ọmọ mọ̀ bó ti ṣe wà nù torí di eléyìí a ó rí i pé gbogbo nǹkan tó ń ṣàlàyé fún wa yìí wọ́n mọ̀ bàjẹ́ pé ńjọ́ tó bá ṣẹlẹ̀ sí ọ òní mọ̀ dáhùn rẹ̀ iná náà ti ń sàlàyé kalẹ̀ fún wa qila qiyaman wa yaghudduna absarahum ọ̀rọ̀ kan tí wọ́n á tó ní kìí ṣe ìjókòó ni wọ́n ti sọ̀lá tí wọ́n bá pọ̀ tí wọ́n fẹ́ ti sọ̀lá ti ń jama ìdúró ni wọ́n ti ṣe ìwọ ní kálukú ọ̀pájú rẹ̀ ma ọ̀pá ojú rẹ̀ ma tí wọ́n bá jókòó kọ́ wọ́n yà ju wọn ràgàdà sí òwò ẹlòmíì kò síyà àti wọ́n dúró kálukú ọ̀gbọ́dọ̀ wo ìhòòhò ẹnì kejì. ومن لم يجد إلا ثوبا نجسا ẹnìkan rà sọ ṣùgbọ́n aṣọ tó rí òun ìtọ́ni lára rẹ̀ ìhòòhò ló ń sì wà ọ̀rọ̀ aṣọ títọ̀ ń bẹ lára rẹ̀ rómi tó lè fi fọ́tọ́ dànù tí yóò fi ṣe sọlá tàbí òní fi ṣe tí ọba fi ṣe á sọ pé ṣe sọlá tì ní hò tọba fi ṣe á sọ pé ṣe sọlá tì kọ lásán kẹgbìn bẹ lára àmọ́ ó bò òwò rẹ èwo lẹrù kó fúyẹ́ náà ẹlẹ́kejì kó ṣe sọlá pẹ̀lú aṣọ tẹgbìn bẹ lára rẹ nítorí kó ti tàtàrà rẹ̀ bọ́ ìhòhò rẹ̀ bọ́ fẹ́ kọjá wípé ẹ̀gbin ń bẹ ní ara sọ̀rọ̀ nítorí pé apá kan nínú àwọn fòkànhà wọ́n sọ pé ń ṣe lọ́jọ́ ọ̀ràn àyàn ká mú ẹ̀gbin kúrò lára wa lára aṣọ wa àtàyè ibi tá a ti fẹ́ ṣe sọ̀rọ̀ à màálù kó dẹrẹ́ ti wà dìkẹ̀ tába lágbára láti mú kó àti tába rántí tó o bá gbàgbé tó o ṣe sọ láti pẹ̀lú gbẹ́ lásán wọ́n ní sọ láti rẹ lálàáfíà ọkàn fọ aṣọ yẹn nítorí sọ láti mí ti ń bọ̀ tó bá ṣe sọ lẹ́à pẹ̀lú sọ lásán nígbà tí wọ́n rántí wọ́n ní sọ láti rẹ lálàáfíà ṣùgbọ́n fọ ìtọ̀ yẹn kúrò lára aṣọ rẹ nítorí sọlá sì tún bọ̀ òun rántí gbàgbé ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n òun lágbára láti gbé kú ọ bóyá kò sómi bóyá omi wà tó bá kọ́wọ́ bomi o ó lè fi ọ́n sùtà torí pé òtútù mú gan omi yẹn náà tutù kọjá sísọ ó lè fọ màtó ti lágbára láti gbé kú ọ wọn ni tó o ti sọ dẹ́ sọláàtì rẹ lálàáfíà eléyìí làwọn màlìkìyà kí ló dé wọn ní sọlá nípa Muhammad sallallahu alaihi wasallam wọn ń ṣe sọláàtì lọ́jọ́ kan nànàbì bá bọ́ bàtà kó lẹ́sẹ̀ gbogbo àwọn sàhábà làwọn náà bá bọ́ bàtà kó lẹ́sẹ̀ gbàtí wọn á parí sọlá nànàbì sallallahu alaihi wasallam wọn á wọn fẹ́ kí ló ní sẹ bọ́ bàtà yìí wọn náà àṣẹ níbọ̀ ibi wọn náà ló ní ká máa wọ bàtà sí sọlá ìwọ sì ti bọ́ tiẹ̀ àmọ́ bóyá wà yìí kan ti sọ kalẹ̀ pé ẹ má tó bọ bàtà má ló bá ní kò rí bẹ́ẹ̀ wípé màláìkà jibril ló wá sọ fún mi lórí sọlá wípé kíní kan kíní kan ìdọ̀tí kan ọ̀nbẹ ní àtẹ́lẹsẹ̀ bàtà rẹ̀ àmàlìkíyà ni kíní kan ìdọ̀tí kan ẹ̀gbin ni tí ọba jẹ́ ìgbìn ó ti bọ́ àwọn fọkànhá yòókù ni lọ́dọ̀ tiwa ọ̀ràn yẹn ní ká gbé ẹ̀gbin kúrò lára sọ lára wa láyé ibi tá a ti fẹ́ ṣe sọ̀lá arántí àbá arántí alágbára àbá alágbára tó bá ṣe sọ láti pẹ̀lú ẹ̀gbin lára sọ láti lè rò tó mú. tọ́ màlìkíyà ni ẹni tó ṣẹlẹ̀ ni pé kí níyàn ẹ̀gbin ni ìyẹn ni pé tó bá jẹ̀gùn tó sì yíyàn bàtà kí ló lè jẹ́ bóyá gbẹ́ bóyá ìtọ̀ èèyàn ṣùgbọ́n àwọn fọkànlá yìí sọ pé rárá kì í sì gbẹ́ nìkan tàbẹ́gbẹ́ nìkan ìtọ̀ nìkan ló lè wà lára bàtà tí màlẹ́kọ̀ fi sọ pé bọ́ọ̀lẹ̀. ó sì ṣe kọ́ jẹ́ pé pẹlẹbẹ ni màlìkí àgbà àbò kẹlẹbẹ bá o tẹgbin wa ní kẹlẹbẹ mo rò pé yé wa tẹgbin ní kẹlẹbẹ tó fi bọ́ọ̀lù torí ẹ̀ ń bẹ́ẹ̀ la sọ pé ká pé ìwọ ọ̀ràn tí ẹ̀ gbìn tó wà lára rẹ tó fi ṣe sọlá insha Allah ọlá tì ń lálàsọ látàrí pọ̀ ọ̀ràn torí àdéhùn wọn tó bá rántí ọ̀làlàsọ ọgbọ́dọ̀ gbẹ̀kọ́ torí pé ní kíá ní màlẹ́kà sọ fún anabi sọlá ìsìlá kí lànà bìí ọ̀pọ̀ bàtà lẹ́ẹ̀kan náà. tí bẹ́ẹ̀ wá ní tẹ́gbìn bá ń bẹ lára sọ tiẹ̀ pẹ̀lú bọ́ọ̀lù lẹ́ẹ̀kan náà lórí sọ̀rọ̀ ẹrù kéde pé wọ́n pẹ̀ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. tí ẹ̀gbìn bá ń bẹ lára sọ wa àwa mà lórí sọ̀rọ̀ à tá a kí sọ̀rọ̀ àti wọ́n lálàáfíà. wọn lè bọ́lẹ̀ sísọ láti wọn lálàáfíà lókùnrin àti pé kó o ti rántí ká ìrántí náà lọ bọ lọ́nà tọ́wọ́ rẹ ò ní kẹ̀gbìn tẹ́gbìn yẹn ò sì ní yí nǹkan míì nínú aṣọ rẹ tó o sì ní nǹkan míì sọ wọ̀ tẹ́lẹ̀ tírú rẹ náà ṣe ṣe sọ̀rẹ́ à àmọ́ bọ́ ṣẹ́ẹ̀tì rẹ tàbí bọ́ ṣẹ́ẹ̀tì rẹ àyà rẹ la rí sọ láti rọ́ọ̀rù lọ́fẹ̀ẹ́ torí de lẹ́yìn bàtà yàtọ̀ sasọ àmọ́tọ́ bá lè bọ́ aṣọ tẹ́gbìn náà wà ńbẹ̀ ní rọrùn òṣèlú tó burú ńbẹ̀. lọ́wọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sọ láti kò sẹ́gbìn lára mi tó ṣeé ṣe kọ́jọ́ pé láàrin ìgbà tí mò ń bá sọ láti lọ ẹ̀gbìn sì ẹ̀gbìn wà lára mi tó ṣeé ṣe àbí òṣèṣe kò sẹ́gbìn lára mi tá a fi bẹ̀rẹ̀ sọ tó ṣeé ṣe láàrin ìgbà tá à ń bá sọ láti lọ kẹ́gbìn ọdẹ sá bẹ́ẹ̀ ni mànà bẹ́ẹ̀ ni ẹyẹ gbónúkú kan ó wá sókè ibi tó ń ti ṣe sọ láti ó ó ọrùn rẹ bó ṣe yí ló yí ọ tó dàbí kápẹ́ yí àdàbà àgbẹ̀ sí nàám kí ni ìdájọ́ àdàbà ìgbẹ́ rẹ̀ tó burú ń àmẹ́yẹ gúnugún kápò ńlọ yàgbẹ́ sí ọ lára kí lọ́dà sí ọ láwọn ẹ̀gbin torí ìdájọ́ gbogbo ẹranko kọ̀ọ̀kan ìdájọ́ ẹran rẹ̀ ìdájọ́ ọ̀gbẹ́ àtìtọ́ gbogbo ẹranko ìdájọ́ ẹran rẹ̀ gbogbo ètò bá ti tọ́ka jẹ ẹran rẹ̀ ìgbẹ́ rẹ̀ àtìtọ́ rẹ̀ ńkọ́ ntòmánì gbogbo ètò ọba ti tọ́ka jẹ ẹran rẹ̀ ìgbẹ́ rẹ̀ àtìtọ́ rẹ̀ ńkọ́ ẹ̀gbin ni tó ti pé àwọn ẹyẹ ìtọ̀ tiwọn àbẹ́rẹ́ ríbi tẹ́yẹ ti tọ̀ rí náà yorùbá sọ pé adìẹ tó tu tí ọ̀tọ̀ ara rẹ̀ lọ́wọ́. وإن لم يجد إلا ثوب حرير ففيه قولا أقل وفي صلاة kọ̀wá ara sọ̀kan àfi aṣọ sílíkì ṣé kó lo àbíkọ́ máa lò tọ́ba lò ó ti ṣe kabiratun min al-kaba'ir ó ti dẹ́ṣẹ̀ ńlá nù àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá àmọ́ ti bò owó rẹ̀ tí ọba sì lò yọ wà ní wòwò tí kò ṣe sọ láti wòwò ni àbíkọ́ wọ sọ àríyàn nàám ó ṣe sọ̀láàtì rẹ̀ ní ìhòòhò ńlọ́dàjì ọgbọ́dọ̀ wá sọ àárẹ̀ o yéé ṣe bí ìtẹ́ni tí òǹgbẹ́ngbẹ́ ó ti fẹ́ pa ó wá wómi wómi wómi wómi kò rí àfọ́tí tí kò mú sí nǹkan tó fi rẹ̀ ń gbẹ kọ́mọ́kù àbí kó dúró dìgbà tó bá tó rò náà èsè tí o wọ́n ní kó mú ọtí kó fi rẹ̀ ń gbẹ́ kó má bàa kú látàrí òun fẹ́ èsè bẹ́ẹ̀ la sọ o pé ó kù tí ọba wọ̀ nù ó sì lè ṣe sọ láti láì ṣe kí ni láì wọ̀ ọjà ló ti tó jẹ́ ọ. ó rí aṣọ àárí ó tún ra aṣọ tẹ́gbìn wà mbẹ́ kò sì láṣọ míì lọ́rùn ìwọ ni kò mú náà èyí tẹ́gbìn wà lára àárí ìrìn àjùmọ̀ ó tẹ́gbìn bẹ́ẹ̀ tí kò má wọ̀ ọmọ wọ̀ nítorí pé tó bá wọ̀ tẹ̀bí rọ́tún nínú ìtàbáyé. tọ ẹlẹ́yìn ìjọba wọn ni tẹkumíìrì حكم المرأة في النظر إلى المرأة كحكم الرجل في النظر إلى الرجل wọ́n ní dájọ́ obìnrin nípa wíwo obìnrin ẹgbẹ́ rẹ̀ ó dàbí ìdájọ́ ọkùnrin nípa wíwo ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ọkùnrin ń wo ọkùnrin mo lójú ibi tó lè wò ó wo ọkùnrin mákèsè bí kò máa wo ìhòòhò rẹ̀ a sì sọ pé kí ni ìhòòhò ọkùnrin láàrin ìdodo sí orúnkún méjèèjì èyí tó dọ́gba ní pé itan méjèèjì ìhòòhò ni lọ́kùnrin bá ń wù ọ́ pẹ́kẹ́ tó wà látòrí rẹ títí díẹ̀ bá àdodo rẹ ló wọ̀ láti orúnkún rẹ títí lọ ẹsẹ̀ rẹ kò tó àlàmì kò tó àlàmì wọ́n ní bẹ́ẹ̀ náà ni obìnrin sóbìnrin ẹ̀ńtọ́ tó bá kára gidá tí ò sí búyẹ̀sì obìnrin lè rí obìnrin ẹgbẹ́ rẹ̀ látòrí dé ẹ̀bá àdodo láti orúnkún lọ sí ìsàlẹ̀ yẹn ni pé ìdájọ́ ọkùnrin sọ́kùnrin ní ìdájọ́ obìnrin sóbìnrin nípa wíwòra ẹni. فيمنع النظر إلى العورة a ó kọ́ dínà ẹnikẹ́ni láti wo ìhòhò ẹnikẹ́ni o wo ìhòhò láàrin ìdodo tí orúnkún ẹnikẹ́ni o gbọ́dọ̀ torí pé ìhòhò rẹ ni wọ̀yẹ̀jú zùmọ̀ àdàdà nítorí ti yàtọ̀ sílẹ̀ yẹn kò burú. torí ẹ̀ náà la sọ pé màtàrà rẹ̀ ọ̀yá wọ́n á gbé ọ lọ síìtù tí wọ́n á nú oògùn ọlábẹ́rẹ́. tó bá yẹ pé ọkùnrin náà ní ọkùnrin ní oògùn ọlábẹ́rẹ́ tó bá sọ pé di rẹ̀ wọ́n ti gùn ọlábẹ́rẹ́ lábẹ́ nǹkan tó gbọ́ yé yìí nítorí pé àlùfọ́ọ̀kì ń fẹ́ kórí ó pé yìí ṣe pé gbogbo nǹkan náà wọ́n kọ̀ fún ọ mọ́ fẹ́ kí wọ́n ní àgbọ́yé tọ́lùkọ́ ti sọ pé ọ̀tọ́ sẹ́nì kankan láti wò òwò ẹnì kankan ìhòòhò ẹnì kan tó sì jọkùnrin oníkéni ìdodo sí orúnkún wọ́n fẹ́ gbọ́ lábẹ́rẹ́ wọ́n sọ pé dì í ni wọ́n máa ń gba abẹ́rẹ́ yìí ṣé ẹnìkan bẹ tọ́tọ́ sí pé kó gún ọ lábẹ́rẹ́ méjì kápá ní àwọn nọ́ọ̀sìsì ọkùnrin sẹ́nìkan bẹ tó yẹ kó gún ọ kó sí nítorí pé ara ìhòòhò rẹ nìdí rẹ à ń bọ̀ sí bọ́ sí kóbìnrin kan wá sọ pé bàbá ẹ tú ṣòkòtò ẹ tú ṣòkòtò báwo ṣé mo kọ́ ọkùnrin gan ọkùnrin gan lábẹ́ òfin yìí kọ̀lẹ́tọ̀ sátú wá fọ́bìnrin bẹ́ẹ̀ ni ìgbà tẹ́yìn tẹ́yìn sírò pé nọ́ọ̀sì ni kíní bẹ́ńbẹ́ à tó bá ti kíní bẹ́ńdì rẹ̀ kí á ló túkù kí ló túkù èyẹ ti di mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀pìn ni èdè túmọ̀ tí wọ́n bá sọ pé ìdìbà ni ìdìbà ni tó bá ti fẹ́ yà wò tá ló yẹ kó gun ọ lábẹ́rẹ́ o. ẹ dáhùn ìyàwó rẹ̀ tó bá ìjẹ́ pé ìyàwó náà ní kálọ́ ẹ̀kọ́ lábẹ́rẹ́ ọkọ rẹ̀ sọ̀rọ̀ lọ gba training first aid tó fi ní fabẹ́rẹ́ kó mú lọ bí egun wọ́n mọ̀ bí táwọn máa fabẹ́rẹ́ sí tó bá jẹ́ pé kò sí ìyàwó rẹ̀ tó lè ṣe kò sọ́kọ tó lè ṣe wọ́n sọ pé tọ́ tọ́ wọ́n ti rí báyìí ajẹ́kọ̀ọ́kùnrin wo lẹ́nu tí ó gún ọkùnrin lábẹ́rẹ́ obìnrin wo lẹ́nu tí yóò gún obìnrin lábẹ́rẹ́ àjẹ ike mọ́ òfin ìhàlẹ̀ gbọ́rọ̀ rẹ tí yọ̀kọ́ dẹ́rù bí padà rí ha bàtà bá ti rí pé túláàsì ni ó mọ obìnrin gba sí dì ìsìgbọ́wọ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ ní ọmọ ọkùnrin gba abẹ́rẹ́ sí ìdìbọwọ́ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ a jẹ́ pé nǹkan tí kíláàsì pè fún ẹ gbọ́dọ̀ sí kọjá bẹ̀. ó ti ṣe wá yẹ ṣòkòtò rẹ tí wọn ò ní rí kọjá bí tí wọn ti gún ọ lábẹ́rẹ́ ó ní ẹgbọ́ gbogbo ṣòkòtò pátápátá báwò ṣé igbó àti gbolo ti fẹ́ gún mi lábẹ́rẹ́ kan. tó nítorí pé òfin òfin pọ̀ nù sẹ̀rí àyè torí àti lè mú wa máa ṣe dáadáa torí ẹ̀ lẹ́yìn ìjọba àwọn. وحكم المرأة في النظر إلى ذوي محارمها وحكم الرجل في النظر إلى الرجل ولبني إذا جورت nípa wíwo àwọn ẹni tí olúwa ṣe léèwọ̀ fún láti fẹ́rù rẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó yà gẹ́gẹ́ bí ìdájọ́ ọkùnrin ọmọ wu ọkùnrin ni ọkùnrin kọ́ máa wu ọkùnrin yéé ṣe pé bóyá yọ́ máa wu àyà wọn wá sí ibi ìdodo yóò sì máa wu orúnkún wọn wá sí ìsàlẹ̀ tí kò bá jẹ́ pé bóyá bóyá látàrí pé bóyá àwọn eléyìí wà nulẹ̀ iṣẹ́ tó ń sìn ṣe ọgbà kọjá pé èèyàn lè ráyà wọn ọgbà kọjá pé láti orúnkún wọn wá sísàlẹ̀ ó lè wá ń ta kò sí wàhálà mọ́ amálà ẹ̀ nítumọ̀ táwọn èèyàn kan máa yán sọ́ọ́lẹ̀ kó máa yánra lẹ̀ kó máa sọ́sọ́nù kúrò lọ́rùn kódà táwọn obìnrin yẹn jẹ́ pé àwọn ẹni tẹ́lẹ̀ fẹ́ ni táwọn ọkùnrin yẹn jẹ́ ẹni tí ò lè fẹ́ àwọn obìnrin o ìsìláàmù ká jẹ́ onítìjú wọ́n fẹ́ ká jẹ́ onítìjú àmọ́ tó wáyé pé àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin yẹn bá rí àyà wọn gbórẹ́yìn wọn àbápá wọn àbórúkún wọn sí sí ẹsẹ̀ wọn kò tó àlàyé rò pé yọ wa láwọn ilé ìkọ ìwọ ni fún wa láti fẹ́ ìwọ ni fún náà láti jẹ ìyàwó fún wa. tó bá sọ pé àbúrò bàbá rẹ sórí ìwọ obìnrin ara rẹ bá múùbù ẹ̀gbọ́n rẹ kan sórí ara rẹ múùbù àbúrò rẹ sórí ọ̀gbádùn. ìṣẹ̀lẹ̀ ẹ̀kún tètè wá bí wọ́n ti ṣe wọ́pọ̀ fún ọ pápápá. torí pé àwọn eléyìí wọ ní fún ọ pátápátá láti pé kí wọ́n fi ọ. sáńtà ní ara onímọ̀ bàbá gbádùn ògbádùn rárá lọ́ntorí délé àkíyèsá. bí tó bá ní tó bá rí àyà wọn tó bá rí ojú mu wọn kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀. bí kọ́ wọn fún ọkọ wọn fọwọ́ àwọn lẹ́yìn kọ́ ọ mo rò pé yíwá ọ àwọn oníbọ̀dá rẹ lágbájá wọn bá sọ̀rọ̀ wọn fọwọ́ àà bí oníbàárà ti ṣe máa bó lè bọ́ọ̀nù táàbùrọ̀ wà tẹ̀. ìsàmù ọ̀fà yìí gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹyin jù máa ń sọ. kìí sọ̀rọ̀ à ń fọwọ́ kan rẹ̀ ní lára. فحكمها للنظر إلى الأجنبي وحكم الرجل مع ذوات محارمها محارمه إذا زوجين sípò wo àwọn ọkùnrin tó ń dájú sí. ó dàjẹ́ bí ìdájọ́ ọkùnrin ni. kíkó òun wo àwọn obìnrin tó dé ìwọ̀ fún láti fẹ́. Ìyàwó kó òun òun lè rí ibi tí kìí ṣe hòhò tí. Àmọ́ ẹ̀yìn tẹ̀yìn jọkùnrin tẹ̀yìn náà lè ráyọ̀ obìnrin rárá o. Tẹ̀yìn lè rí orúkún rẹ̀ wá sísàlẹ̀ pé kí ni. Tí ni pé ẹ lè rójú rẹ̀. Bó ṣe jẹ́ ọmọ àbúrò yín, bó ṣe jẹ́ ọmọ ẹ̀gbọ́n yín, bó ṣe jẹ́ àbúrò yín lóbìnrin o bó ṣe já àǹtí yín lóbìnrin o bó ṣe já àbúrò bàbá yín bó ṣe jẹ́ ọmọ bàbá yín ọmọ àbúrò bàbá abọ́mọ náà bó ti ṣe jẹ́ ọmọ bó ṣe jẹ́ ọmọ bàbá yín àbúrò bàbá yín ìpamọ́ ìpèsè àti ìjọ́mọ ẹ̀lẹ́lẹ́ fẹ́ra yín. ọmọ àbúrò bàbá yẹ ọmọ ẹ̀gbọ́n bàbá yẹ ọmọ tẹ̀gbọ́tà àbúrò ní ẹ̀lẹ́lẹ́ fẹ́ra yín. èyí jẹ́ lẹ́yìn ẹlẹ́yìn fọlọ́mọ fábúrò mi lágbájá àbúrò rẹ báwo àbúrò jẹ́nẹ́rálì kọ̀tólẹ́fẹ́ ṣọ́ra. torí ẹ̀ obìnrin tiẹ̀ báwọn ọkùnrin àjòjì ó lè rojú wọn ó lè rọwọ́ wọn títí lọ́rọ̀ ọwọ́ ó sì lè rẹ́sẹ̀ wọn gẹ́gẹ́ bí ìwọ ọkùnrin náà táwọn obìnrin tọ́jú ìwọ̀ kan láti fẹ́nu fámìlì rẹ ojú wọn ọwọ́ wọn ló lè rí èdè pé ọ̀rọ̀ àmọ́ lọ wò wọ́n para nígbà tí èsì fún ọ̀gbádùn. wọ́n ní wọ́n sàrọ̀ làbúrò rẹ ní kí ni ọ̀sẹ̀lẹ̀ rí láì ọ̀dàn. àbí kọ́ máa wẹ̀ kọ́ ọwọ́ bẹ̀ kọ́ fẹ́ gbé bọ́kẹ́tì àbí ẹ̀rọ dáràn. torí ìdílé ọ̀ fún gbogbo orú àwọn ọ̀wà àbàjẹ́ báwọn. torí àwọn tó wá sàlàyé torí pé ọ̀rọ̀ ètètè yẹ lómi ní àgbà pé bákùnrin náà ti lè wo àwọn obìnrin nínú fámìlì rẹ̀ tọ́jẹ́ tó sí ni gbọ́ǹbì ìwọ obìnrin nítorí wò lára àwọn ọkùnrin tí èsì ọkọ rẹ̀ àwọn aráàta iná ní nǹkan tí ọkùnrin tó lè wò lára àwọn obìnrin tọ́jẹ́ fámìlì rẹ̀ tí ò gbọ́dọ̀ fẹ́ oná ní anábọ́rú ìlẹ̀lúwẹ̀sì wọ́n kọ̀ fẹ́ yìí kó o wojú àtọwọ́ méjèèjì báyìí ojú àtọwọ́ méjèèjì. àwọn ọkùnrin gbélé yábílẹ̀ ṣe máa wà láfíríkà mi lọ́jà dàlù fámìlì bíi náà ìdógún lè wà nù lẹ́kọ̀ọ́ àwọn kan ò lójútì wọ́n kàn sán tó wẹ́ẹ̀lì mọ́ra ni wọ́n sì máa rún pápò àwa wá tó wẹ́ẹ̀lì lára wọn àárín torí kò dé ìdajì kan wọ́n ti jókòó wọ́n làwọn arun papò tó bá gbójú sọ ó rírú rẹ̀ tó bá gbójú sọ ó tún rírú rẹ̀ nínú ilé ìtaná á ìrọ̀lẹ́ bá ń fáwọn obìnrin mùsùlùmá mùsùlùmí ìbàdàn tí wọ́n máa fojú rí nǹkan tí ọ̀rẹ́ fún wa rí lójoojúmọ́ torí ẹni tẹ́ bá jòbí wọn ẹ tètè wọ́nà láti kó òru àwọn ilé òun pápá pa tó bá fẹ́ tẹ́sí apalẹ̀ má gidi o torí àwọn nǹkan tí ọ̀yẹ́ ká fojú àwọn tí ọ̀yẹ́ ká fetí gbọ́ nígbà tó bá ti ń gbé ibi tó yẹ pé irú wá ògiri wá ni ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀yẹ́ ká rí láàmà rí ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀yẹ́ ká máa gbọ́ láàmà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀yẹ́ ká máa sọ gan láàmà sọ gbàdé máa ti ń bá àwọn asa àwọn ọmọ àta gbélé wọn náà pé bí asa wọn náà kọ́ ìdí ọmọ àta. nítorí di eléyìí báyìí ojú àtọwọ́ nìkan náà ló lè rí lára àwọn obìnrin tọ́jú ìwọ̀ kan láti fẹ́ bẹ́ẹ̀ náà nìwé obìnrin gbogbo àwọn ọkùnrin tó dára ta ojú wọn àtọwọ́ wọn dọ́rùn ọwọ́ nìkan lọ́tọ́ sí ọ láti rí lára wọn eléyìí lọ́dọ́gba jù eléyìí jẹ́ tá a fẹ́ dúró lónìí eléyìí túmọ̀ sí pé nínú òfin ṣẹ̀ríyà gbogbo nǹkan pátá ni wọ́n ṣàlàyé ṣùgbọ́n tí gbogbo èèyàn pátá ti ń jẹ́ mùsùlùmí ló gbìyànjú láti gbọ́ àlàyé yìí ló sì gbìyànjú láti máa ṣàmúlò rẹ̀ àbí Allah azza wa ó túbọ̀ jẹ́ kí ẹ̀sìn wa kó yé wa jù báyìí lọ ó sì ṣe rọrùn fún wa láti máa mú lò subhanak Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب ẹni tó bá ní ìbéèrè tó ṣe. Thank you. alhamdulilayi tí àṣìṣe bá wáyé wípé sọlá ti tá à ń ṣe sọlá tó mákùrìmù bàtà wa dórí rákà ẹlẹ́kejì tí ìmáàmù ṣe tẹ̀síọ̀fù ó rò pé ẹlẹ́kẹta ni ọwọ́ sálámà ẹni tó bá mà dájú wípé sọlá tó ti ṣe kọ̀ gbọ́dọ̀ sálámà níṣẹ́ ni wọ́n sọ pé subhanallah kẹsì tún dúró dìgbà tó bá tó sálámà gan àpẹẹrẹ pẹ́yìn náà fọkàn tẹ̀lé sọlá tì sọlẹ́yìn lẹ́ẹ̀ béèrè nígbà tí lè mọ̀n bá ti ń pẹ́ lórí ìjókòó tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ tí bá ti ń fura sí pé ń pẹ́ jù àtìgbà náà lẹ́tọ̀ tẹ̀ subhanallah subhanallah nítorí pé wọ́n ti ń ṣe tẹ̀síáhùdù ti parí lérò pé àwọn ti parí sọlá tì tí bá ti ṣe subhanallah òun ti máa ń tọ́ ṣẹlẹ̀ yóò dìde tọ́ba wa ṣẹlẹ̀ wípé ẹnìkan mọ̀ títí sọlá tó ti pè ìmáàmù ti sálámà náà sálámà sọlá tó rẹ̀ bàjẹ́ torí pa ti sálámà tó sọlá tó tó pè ẹni tó mà nígbàgbé tí òun náà sálámà kò sí nǹkan kan tó ṣe sọlá tó bí màmú bá ti ṣàtúnṣe sọlá tó lónìí ò tiẹ̀ ẹni tí wọ́n wò pé tó ti pé ní àbí òtí pè kò sí tó ṣe sọ láti tẹ̀ náà ẹni tí wọ́n mọ̀ pé sọ láti òtí pè tọ́sálámà àní sọ láti ẹ̀ ti bàjẹ́ tọ́wá sọ̀rọ̀ lẹ́yìn tí sọ láti ti bàjẹ́ nù ẹ̀mẹ́ni tí ń wò pé tó ti pé àbí òtí pè àbọ̀ ń gbàgbé tó bá sọ̀rọ̀ eléyìí tó bá sọ̀rọ̀ lórí pé tó ti pé àbí òtí pè sọ láti lọ bàjẹ́ abẹ́ni tó gbàgbé sọ láti rọ̀ bàjẹ́ ẹni tó mọ̀ kó ti pé tó sọ̀rọ̀ ẹni tó mọ̀ pé kò ti pé tó sọ̀rọ̀ sọ láti rọ̀ bàjẹ́. a ti sọ kí á bì béèrè sí ẹnìkan béèrè lónìí ó ní ìgbà tí ìmáàmù àwọn àwọn ń sàtúbà lónìí wọn forí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gbàtọ́ àforí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn ti subhanallah subhanallah máa ń padà gbórí òkè gbàtọ́ agbórí sókè ó ti fẹsẹ̀ hù ọ̀sálámù gbàtọ́ asálámù àtàwọn àforí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ àwọn wá ń takò pé ìgbà tẹ̀ ń gbórí sókè lẹ́yìn táwa ti fi subhanallah sẹ́yìn ọ̀mọ̀ pàṣẹ tẹ̀mí nígbà tẹ̀ sọ pé Allahu akbar sẹ́yìn fáwọn èèyàn wọ́n rò pé eré lẹ́sìn níṣẹ́ tí wọ́n mọ̀ ń pa rẹ̀ kálukú náà pẹ̀lú sẹ́kùlù Islam tòun tẹ́ mọ̀ ń pa rẹ̀ gbẹ̀mú lọ sẹ́nu fáwọn náà bá yín dá sí physics àbá yín dá sí chemistry fa àbá yín dá sí tailor fa àbá yín dá sí bò lẹ́sìn kan lé fa tó bá kọ̀ rẹ̀ sí ẹ̀rẹ́ dákẹ́ ẹ̀sìn chemistry síbí ẹ̀wọ̀n àti òtítà àti ṣe bó ló ṣe mọ̀ aláṣẹ ṣe kálá ẹ̀rí tó gbẹ̀mú lọ mo rò pé mo rò you know considering kíni kíni consider ẹjẹ bó ti ṣe jẹjẹ àkàràmọkọmọmọ irú ìmáàmù yẹn asọpọ̀fin wà sẹ́nìkan bá ṣàlékún tí wọ́n ti pàkíyèsí rẹ̀ tí wọ́n padà bọ̀ wá ṣàtúnṣe ọgbọ́dọ̀ sọ pé ọlọ́wọ́ àwọn mo rò pé yé wa bí ní ìsìnká pé ìmáàmù wa ti dìde lọ látẹ̀lẹ́kẹ̀rin sọ láti mọ̀gbìn. subhanallah subhanallah tí ìmáàmù bá ń padà bọ̀ ọgbọ́dọ̀ sọ fún àwọn àwọn ìmáàmù wa ó forí kanlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àti subhanallah subhanallah ó dìde ọwọ́ àdókò ọgbọ́dọ̀ sọ pé allahu ìmáàmù wa ó rùkú lẹ́ẹ̀mejì ó rùkú rùkú ó wá rùkú lẹ́ẹ̀mejì tó ọgbọ́dọ̀ sọ pé sẹ́ni alọ́ọ̀lù náà hamida kama yọrọ ti sọ kan ṣáájú ọgbọ́dọ̀ sọ pé sẹ́ni alọ́ọ̀lù náà hamida kama. tó ṣé bẹ́ẹ̀ ni irú àṣìṣe tó ṣẹlẹ̀ ní àṣìṣe tó ṣẹlẹ̀ ní ìsinmi pé tọ́lá ètò òkè ìpè táwa ti sálámà ó túmọ̀ sí pé ẹ gbé sí bísọ̀ láti ti ṣe máa rí ní mọ́bẹ̀rẹ̀ ìjọba ti rántà méjì á sì tẹ̀sẹ̀ hù tẹ́fọ́n wá ti di lọ́rọ́ tẹ̀lé kẹta nígbà tá a bá tó dìde tán láàpọ̀ pé kí ni Allahu Akbar tó ní ti tẹ́ bá dé sọ̀lá tó tẹ́ wá fẹ́ padà mú kẹtẹ́ fẹ́ tẹ́ pàtì wá ẹ̀ kí ni Allahu Akbar ẹlẹ́nìyàn. jẹ́ ń dókòrí kan lẹ́lẹ́kan ó ti wá dìde lọ. ó ti ti sọ rákàtọ́ tẹ̀lé kí lẹ́yìn ọ̀sán subhanallah tí ọba lọ sí foríkalẹ̀ ẹ̀sìn náà wò allahu akbar torí kìí ṣe kó ṣe àfikún kí ló ṣe àdínkù àyẹ̀wò ṣèṣe náà. Now, Thank kọ̀tọ́ kọ̀tọ́ nítorí pé ń san gbèsè ni a sì sọ wípé ẹnìkan ha náà èsì pọ̀ wọnú a ó lè ó lè darapọ̀ mọ́ kòtò à. sísọ láti tọ́hún ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tẹ bá fẹ́ wẹ òkú ìdodo rẹ̀ sórúnkún rẹ̀ méjèèjì lọ́kùnrin kò gbọ́dọ̀ wá ń títí lẹ̀ aṣọ tó wọ̀ afẹ́ bọ̀ ṣùgbọ́n àfikà sọ wà láàrin ìdodo sórúnkún láti daṣọ bò ní dédé ibi tí àfikà sọ wà o abẹ́ aṣọ lẹ́wàá máa bọ́ aṣọ tó wà lọ́rùn rẹ̀ abẹ́ aṣọ tó wà lókè òun tẹ́ ti so máa láti bí ìdodo yẹn lẹ́tì bọ́ aṣọ rẹ̀ lẹ́tì bọ́ ṣòkòtò rẹ̀ títí tẹ́tù wẹ́ tán ojú yẹn gbọ́dọ̀ rí òwò rẹ̀ ibi tó le jù oníjàmbá ń ba tábà ẹ̀ẹ́dọ̀gbọ́n tẹ inú rẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ìtọ̀ àtìgbẹ́ tó bá wà nù rẹ̀ yóò máa jáde yóò sọ wá máa jáde à ń fẹ́ kẹ́ fọwọ́ gbé díẹ̀ lẹ́yìn nígbà tí ẹnìkan máa dá mi ẹnìkan máa dá mi sí lẹ́yìn ẹnìkan máa dá mi sí lẹ́yìn ìgbẹ́ tó bá jáde ìtọ̀ tó bá jáde ẹ̀sìn sìn dàlẹ̀ àwọn afẹ́kẹ́ fi bẹ́ẹ̀ náà kẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ lásán báwọn ẹ bọ nǹkan sọ́wọ́ yín kò bá jẹ́ ìbọ̀wọ́ tó nípọn bí kẹ́ wá ìkíta kan so mọ́wọ́ yín dáadáa ọwọ́ tí kìíta wà lẹ́wọ̀n á ti bá fọ gbogbo àyè tí ìgbẹ́ máa gbà jáde láì wò ó lábẹ́ aṣọ náà lẹ́ẹ̀ma ti fọ́ òbúrú tẹ bá ti wá fọ gbogbo bẹ́ẹ̀ tẹ sínú tẹ fọ tẹ sínú tẹ fọ tẹ sínú òbúrú tẹ pààrọ̀ aṣọ torí kò sí bẹ́ẹ̀ ṣe fọ ìgbẹ́ fọ̀tọ̀ tí ìgbẹ́ àtìtàn ò ní yí asọtẹ ti bò lára nù báwo lẹ ṣe daṣọ mi bò lára ẹ mú aṣọ mi wá ẹ ti fi dí gbogbo àárín ìdodo sórúnkún rẹ lọ́nà fífi pé ẹ̀ ní rí nǹkan tó wà lábẹ́ rẹ̀ ẹnìkan á fa aṣọ ètò ti wà lára rẹ yọ fa látàbẹ ẹ tún á sínú ẹ tún sínú ẹ tún sínú torí pé àfẹ́kọ́jẹ́ fà gbé lọ sí pẹ̀lú ẹ̀gbin kankan lára. lẹ́yìn ìjọba ìṣẹ́ kó lè máa bó ṣe lẹ́sìn ìwọ tó ń wẹ̀ lẹ́sìn wọn náà lọ ń rẹ wọ́n mọ̀ á ọjọ́ tá a wé yìí. Jẹ́ pé ọrùn rẹ ó lè ṣẹ́ kọ́nà gẹ́gẹ́ bí ọrùn àwọn ọmọ kéékèèké. Ẹ mọ̀ pé nítorí pé awọ iná ló ń wò kọ́ gbádùn iná ló ń wò Now. Òní jẹ torí pé ńgbà tó ti kú yẹn aṣọ rẹ̀ yẹn bá ti di dúkìá tó ń jogún àgbọ̀dọ̀ bàjẹ́ àbọ̀ gba abẹ́ aṣọ tá a dàbò lára ká má bàa rí òwò rẹ̀ aṣọ yẹn ti bọ́ sínú nǹkan táwọn tí ó jogun rẹ̀ ó tòkù àgbọ̀dọ̀ gbé. Thank you. àkọ́kọ́ ọlọ́ọ̀bẹ pé kí wọ́n jẹ́ pé wọ́n lọ rẹ́gúlétì àwọn èèyàn fún wọn gbọ́dọ̀ máa wọ sọ báyìí kí ẹni pé àwọn mùsùlùmí bá wọn ṣe múra àmẹ́ni tí èsè mùsùlùmí káwá túláàsì rẹ̀ pé àfikún ṣe báyìí àfikún ṣe báyìí tí wọn bá ṣe múra báwọn a jẹ́ pé àlè tajà fún wọn àlè rajà lọ́dọ̀ wọn ẹ̀fẹ́ sọ ilé ayé dorí sí mi. náà tíyàwó rẹ̀ bá ti lóun fẹ́ tajà. fẹ́ máa rajà fẹ́ máa tajà ṣé ìwọ ò lè tọ́jú rẹ̀ ibi tí bẹ́ẹ̀ wà lórí kọ̀ọ̀ká bùkátà nítorí pé ọwọ́ ọkọ ni ìbéèrè yẹn wà ẹ̀yin jẹ́ fìyàwó yín lẹ̀ kó máa ṣe káràkátà tí èsì wọ̀ fóbìnrin ó ní yìí kò lè gbọ́ bùkátà lórí ìyàwó a kọlọ́mọ tàgbèrè ọgbọ́dọ̀ yọ̀ǹda fún ọgbọ́dọ̀ yọ̀ǹda fún kọ́mọ ṣiṣẹ́ eléyìí tí ó fi máa bọ́ra rẹ̀ gbàtí wò sí lè ṣe é tonti kó tiẹ̀ kọ́ tọrọ fún ọ̀fẹ́ gbéyàwó rẹ̀ mọ́ àti bàbá ti lè tọ́jú obìnrin kí ní ṣe lọ́dọ̀ òtún bàbá ọmọ ṣe kí lọ lọ ránṣẹ́ palákàrà ẹlẹ́yìn ìjà gbogbo ṣojú irú ẹni tí ó lè bọ́ obìnrin lẹ́sìn wọ́pọ̀ nítorí sísà kan ẹ̀rọ kọ́fẹ́ ń tojú ìṣó náà sí yá ni. Thank you. nígbà tí ẹ bá fẹ́ àwọn ìṣọ́ àlọ́ ẹ mà abẹ́ ti fẹ́ nígbà ẹ bá fẹ́ àwọn ìṣọ́ ní kọjá. Kọjá kọ́ wọ́sọ. Kọ́ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sọ láti. Wọ́n á lè fún sọ̀rọ̀. ẹ̀yin mélòó ẹ̀yin mélòó lẹ fẹ́ yàwó lórí wọn sọ irú èdè irú èdè yẹn ní ìlú kúrẹ́ ìṣùkú wa mi irú wọn nìkan lọ fẹ́ yàwó ọ̀hún aláfẹ́ yàwó ẹ̀yin mélòó nígbà láyé wà kó ṣe kí ni kí ló dé tí wọ́n fi ní kọ́ lọ́kọ̀ tó bá ti dáhùn rẹ̀ wọ́n náà ti lè fi dáhùn rẹ̀ ìwọ gbà kí àwọn rẹ̀ kọ́kọ́ nọ́ọ̀sìn kí ló dé tó fi ní kọlọ̀kọ̀ ṣé kó lè máa gbà bí fúnra rẹ̀ ni àbí kó máa gbà bí fáwọn obìnrin tó bá wá bá ń lé kó tún lè máa bọ́ ṣètọ́jú tágbára rẹ̀ bá ká làwọn ọmọ àtiwọ́ àbí kó lọ ṣiṣẹ́ nílé ìwòsàn lọ́nà tó ṣe pé yóò lè pa òfin Ọlọ́hun mọ́ tí ò ní máa tẹ òfin Ọlọ́hun mọ́ tó dábàá sáyé àkúyàmọ̀ tó wà mọ́kàntì nọ́ọ̀sì látìmọ̀ sí kọ́ ọmọ ọ̀sọ̀ jáǹbá ẹ̀sọ́ máńdé gbogbo ẹ̀ bọ́ta kí gbogbo òdì ọ̀bọ́ta pé pé nítorí pé o ò lè fún yàn lábẹ́rẹ́ tó o bá wọ ọsọ kásọ. sẹ́wọ̀n kébi tá burú wà nù àwọn tó wà lè para mọ́ tí ó sì máa ṣe lórúkọ wípé a lóbìnrin mùsùlùmí tọkọ nípa kínní ìtòpọ̀ àwọn ẹni tó sì kọ́ tí èsè mùsùlùmí ìwọ tí wọ́n mọ̀ fi lọ àwọn obìnrin mùsùlùmí tí ò sì torí pé òun fẹ́ sànù irú àwọn eléyìí kọ́ gbàgbé àánú orí ara tiẹ̀ náà nípa pé kọ́ máa múra dáadáa bí Islam ṣe ń fẹ́ tó bá ti lè ṣe eléyìí kó sì máa ran àwọn obìnrin mùsùlùmí ọmọ yóò lọ́wọ́ tí ti kó ìpalára bá ilé ọkọ rẹ̀ náà tó sì tó wà sẹ́wọ̀n burú wà kété ní ẹ̀ mo rò pé yé wa àwọn aburú wà tí máa ń ṣẹlẹ̀ lẹ́nu sẹ́yìn tó bá ti lè sọ́ra ń bẹ̀ ètò àlà tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń lọ kọ́ mẹ́tìrì ló ń kọ́ nọ́ọ̀sì tó lè láì wọn kọ́ ni ẹ dáhùn nítorí ọlọ́run náà ti ń kọ́ àbí nítorí owó ẹ dáhùn lórí ni wọn náà wá tí wọn gbọ́ sí dìpátímẹ́ǹtì yẹn owó nìyà torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń tàn wá jẹ wọ́n ní ah, ọmọ mùsùlùmí kíní kan á dúró pa ní ìfẹ́ǹdì wọn wọ́n ti ń jáde tìpẹ́ mélòó lẹ́rí tó ṣiṣẹ́ fún ìsìlá náà ó pè àwa làwọn bàbá tá lè máa tàn jẹ rárá o ẹ̀yin náà ò ṣiṣẹ́ fún ìsìlá ẹ̀ ń fẹ́ káwọn olùmọ̀ ìsìlám kọ́ máa ràn yín lọ́wọ́ olùkọ́ kan ṣe kíní kan olùkọ́ láti bẹ́ẹ̀ ta pé nǹkan tó ṣe nǹkan tó ṣe on return àwọn ọmọ náà wọ́n ti tẹ́kù Islam ẹ dákun ẹgbàgbé ẹ̀ náà. Wàhálẹ́kùn sọ̀rọ̀. Tàbí yọ̀rọ̀ tilẹ̀ ram kan yóò tún ṣe mẹ́fà náà. rákà kejì ńkọ́ bó ló ti ṣe ẹyọ kan náà ló ṣe ó ṣe márùn fún ẹyọ kan àkọ́kọ́ àwọn Allahu akbar Allahu akbar Allahu akbar táǹsì ní sọláàtì làyídá yìí àwọn Allahu akbar tó lé lórí ẹyọ yẹn wọ́n ń pè ní takbiratun zawari àwọn Allahu akbar tó jẹ́ àlékún torí pé bí àdìsá nàbì sallallahu alaihi wasallam sọ pé ànàbì máa ń ṣe àmọ́ gbọ́ sọkúsọ oríṣiríṣi àwọn kan kòkò sínú súnà ànàbì òṣèré ẹ̀yìn lẹ́mọ̀ ọwọ́ àná súnà ànàbì sallallahu alaihi wasallam kọ́lá ń bẹnu kíra kọjá pọ́lì àdìsí tó fẹ́ fẹ́rin lẹ̀ dáadáa lọ́dọ̀ Abu Hanifa àwọn sọ pé mẹ́rin nírọ́kà alákọ̀ọ́kọ́ mẹ́ta nírọ́kà ẹlẹ́kejì kò fẹ́ fẹ́rin lẹ̀ tó méje ní rákà alákọ̀ọ́kọ́ mẹ́fà ní rákà ẹlẹ́kejì ó tún tako ẹdí alimami Shafi'i sọ ó ní mẹ́jọ ní rákà alákọ̀ọ́kọ́ mẹ́fà ní rákà ẹlẹ́kejì torí rẹ̀ ọ́fẹsẹ̀ ń lẹ̀ pé méje ní rákà alákọ̀ọ́kọ́ mẹ́fà ní rákà ẹlẹ́kejì mẹ́fà lọ́jà lè fún ní rákà alákọ̀ọ́kọ́ márùn já lè fún ní rákà wọ́n ní téèyàn bá gbàgbé sílẹ̀ kò sí tó ti sọ láti mo rò pé yé wa ẹ sì gbọ́dọ̀ ti torí rẹ̀ ṣe sojúdù sáà torí ẹ kò bùkátà kí ibi ọwá o tí máa ń bá gbàgbé kò bùkátà àǹfààní ká ní màmá nǹkan kan ṣẹlẹ̀ àmọ́ tó bá ṣe ọ̀dà ju àìṣe lọ àmọ́ gba pé ìgbàgbé ló bí èso àlà a sì ní tìtorí rẹ̀ forí kanlẹ̀ gbàgbé ẹlẹ́yìn ìgbàgbé tó bọ̀. wọ́n nígbà tó máa ń sọ Allahu Akbar Allahu Akbar ní salatul Eid polówó wọ́wà ètò ọ̀dọ́gba sí nípa àmọ̀ gbọ́wọ́ àmọ̀ gbọ́wọ́ àmọ̀ gbọ́wọ́ bẹ́ẹ̀ ló wá nu síra juz'u raf'il yadayn ti àlè Imam al-Bukhari Imam al-Bukhari ó láwọn síra tó pọ̀ nínú rẹ̀ ní síra juz'u raf'il yadayn ìyẹn ní síra tó mọ̀ kọ́ lórí ìdájọ́ àwọn abo àti bo àti bó láti máa gbọ́wọ́ sókè nínú Islam tòun fi kún iṣẹ́ nínú bí táàtì máa gbọ́wọ́ sókè báwọn nígbà tí wọ́n ń ṣe Allahu Akbar fún sọlá tìlà ìdẹ́ tí wọ́n gbọ́ alásòdò àwọn sọ̀hábà kan ṣe bẹ́ẹ̀ kò sì lè ṣe é ṣe kí sọ̀hábà ṣe bẹ́ẹ̀ àtikọ́jọ́ kó rí Ànábì sallallahu alaihi wasallam kan ṣe bẹ́ẹ̀. èso túmọ̀ sí kékeré bá gbọ́ sókè náà sọ láti yan bàjẹ́ àmọ́ ẹ̀dùn ayínládá náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك